الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور الحمد لله له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته كتابنا عمدة الأحكام من كلام خير الأنام للإمام الحافظ عبد الغني ابن عبد الواحد المقدسي عليه رحمة الله جاء عمدة الأحكام تيافا أكبر تيادا القوانين الإمام الحافظ عبد الغني بن عبد الواحد المقدسي قال الله الله أيام السوا تراي مبو انت من كان به وناني أرى جشلا محمد عليه الصلاة والسلام أتوا إشارة توني تدجو pàápàá jùlọ tí olùmọ̀ wa yìí tí wọ́n kó jọ láti bí tírà al-imamain al-bukhari wa muslim àwọn olùmọ̀ àgbà tí wọ́n ti síwájú méjèèjì bukhari àti muslim tírà àwọn méjèèjì ibi tí a dé lábẹ́ kìtàbù sọ̀lá àkòrí ńláńlá gbogbo tó ní ṣe pẹ̀lú asọ̀lá báwo bí ti adélábẹ́ asọ̀lá òun náà ní báwo asòfò àkòrí tí ń sàlàyé nípa ọ̀rọ̀ sáfù títò ìyẹn níbi sọ̀láàtì jàmáà ìrun jàmáà hadithu alákọ̀ọ́kọ́ ó ti ṣíwájú adéfò Anas ibn Malik adéfò ẹlẹ́ẹ̀kejì lábẹ́ àkórí òun ló ṣe déédéé eighty four mẹ́rìnléní ọgọ́rin nínú ka àwọn ahadith ibi tá a dé ibi tíra yìí. حديثنا يلوي وعن النعمان ابن بشير رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لتسوون صفوفكم أو ليخلفن الله بين وجوهكم والمسلمين كان رسول الله صلى الله عليه وسلم يسوي صفوفنا حتى كأنما يسوي بها القداح حتى رأى أن قد عقلنا ثم خرج يوما فقام حتى كاد أن يكبر فرأى رجلا باديا صدره رجلا باديا صدره فقال عباد الله لتسون صفوفكم أو ليخلفن الله بين وجوهكم نعم مروك يعجك حديث إلينا ní ṣókí àlàkúlé hadisi hadisi Nu'man ibn Bashir bóyá hadisi Manas làkàkẹ́yìn hadisi Nu'man ibn Bashir sọ̀hábì tó gba hadisi wa ọ̀kan nínú àwọn sàbí ànábì tó gbajúmọ̀ yẹn lóòótọ́ nínú àwọn ọmọ kéékèèké ni kì í ṣàgbàlagbà àtúnwọ̀n àti bàbá ẹ̀ sàábé ni wọ́n òun ló ní òun gbọ́ tó ń ṣe ọlọ́run ọba tó sọ báyìí wípé inú kí ẹ máa tò sáfún yín déédéé ní dọ́gba ní dọ́gba àbí etí ọ̀sẹ̀lẹ̀ òun pé olúwa yóò kọ ẹ̀mí yín síra yín ẹ̀mí yìí ò ní sọ̀kan kódà pé a ti sọ nípa àdìsí nínú ẹgbà wa muslim olùjíṣẹ́ ńlá muhammadu sọ̀rọ̀ yìí olùjíṣẹ́ ọlọ́run yìí máa tún sáfù àwọn ṣe ànábì àmọ́ kọ̀rẹ́ ti sáfù ìwọ ti bọ́ síwájú ìwọ ti ṣe kí annama yusawwi biha alqidah gẹ́gẹ́ bí ìgbà tí ń tún kìíní ẹnu tí wọ́n fi ta ọfà bẹ́ẹ̀ lójú ogun àbí yẹn fẹ́ nǹkan bí wọ́n sì máa ń gbẹ́ kìíní alqidah òun náà ní asiha kìíní tí wọ́n ń gbẹ́ náà kí lè pè é ọrùn tàfẹ́ntàfà kìíní tá máa ń gbẹ̀yìn tá máa ń gbẹ wọ́n gbẹ débi pé yóò ṣe déédéé wọn ò ní fẹ́ kọ́ takora wọn wọn gbọ́dọ̀ ẹnu rẹ̀ gbọ́dọ̀ smooth ẹgbẹ́ rẹ̀ gbọ́dọ̀ ṣe déédéé àwọn tí gbẹ wọn wà níbù kíẹ tó ṣe pé kìíní yẹn gbígbẹ rẹ̀ yóò ṣe déédéé yóò balance ẹ̀yin sábẹ́ yìí wọ́n ń ṣàfiwé yìí bó ń ṣe ọlọ́run ṣe fẹ́ kí sáfù rí yóò mọ kọ̀rẹ́tì àwọn ìsáfù yín ọ̀gbọ́dọ̀ tayọ ẹsẹ̀ yín ìgbésẹ̀ yín ọ̀gbọ́dọ̀ ṣe déédé ara wọn èjìká yín ọ̀gbọ́dọ̀ ṣe déédé ẹ gbọ́dọ̀ fààyè lẹ̀ àti gbogbo gbólóhùn tó ń ṣe ọlọ́run ọba máa wí nípa sáfù ìjà ìjọ àkíyèsí níbi àwọn gbólóhùn tí ó ń ṣe ọlọ́run ọba máa ń wí ìsítáwò lára gbólóhùn tó rìn lẹ́yìn alẹ́ àti dáàd ẹ̀ẹ́dájìlò tàrọ́ọ̀sù àtàrọ́ọ̀sì òun náà ni kí èèyàn wà papọ̀ téèyàn ní fàyè lẹ̀ wala tadaru furjata lish-shaytan ẹ̀ má fi àyè lẹ̀ fún èṣù. فلا تختلفوا فيختلف قلوبكم أو فتختلف قلوبكم ẹmọ ìyapa ọmọ àkóbá ìyapa ọkàn yín aqimu sọlá wà á ti mú asọfàlì awàlì fàlì awàlì ẹtù sáfù alákọ̀ọ́kọ́ àdínkù wọn pé kó tó di pé ẹtù sáfù mi sáfù alákọ̀ọ́kọ́ kó kún tán kẹ́ tó bẹ̀rẹ̀ sáfù ẹlẹ́ẹ̀kejì àti gbogbo àwọn gbólóhùn tó rinlẹ̀ kó ń ṣe ọlọ́wọ́n ọba máa wí. sábẹ́ yìí ni wọ́n ṣàlàyé wípé bí ànábì ṣe tò àwọn níbi sáfù gbígbà tí èèyàn wà èèyàn gbọ́dọ̀ jẹ́ kíkiri yẹn ṣe déédéé sáfù ṣe déédéé bí ẹnu. No, ntí wọ́n gbẹ́ lẹ́nu àṣírẹ́pẹ́ bàbá ọrùn ọrùn ọ̀fà náà ọrùn ọ̀fà bí ṣe rí yẹn alákòlè wọ́n ní hátàrọ̀ àǹkọ̀dẹ̀ àkọlẹ̀ gbàtó ń ṣe ọlọ́run ti wá rí pé a ti gbọ́ yé a ti gbọ́ ọ̀rọ̀ sáfù yé pé torí pé nígbà míì tí imam tó bá ti rí wípé àwọn jama wọn ti gbọ́ yìí ó kàn lè wọ ẹ̀yìn ó lè ṣe tàbí kó sì wí gbólóhùn yìí ṣùgbọ́n tó bá rí i pé wọn èsì tí gbọ́ yìí àbí ìyapa tó máa ń ṣẹlẹ̀ imam ó lè ṣàtúnṣe ẹ̀yin ti súnmọ́ wájú ẹ̀mí súnmọ́ wájú ẹ̀yin ẹ ẹ̀yin ẹ ṣe ló fi jẹ́ pé nígbà míì àyè tí èèyàn bá wà ó lè yàtọ̀ síra wọn ó èèyàn bára ẹni níbi tó ṣe pé wọ́n lè la alhamd ọ̀rọ̀ sáfù yìí wọ́n ti understand ẹ̀ bí èèyàn tó rí gan òun kálukú ti sẹ́ẹ̀tì ààrẹ wọ́n ti ṣàtúnṣe ara wọn ó yàtọ̀ sí ẹni tó ṣe pé òun wẹ́sẹ̀ rẹ̀ lọ́ta síwájú bóyá ayà rẹ̀ ni bóyá nǹkan ni tó ṣe pé ìgbìyànjú tí wọ́n mọ̀ ṣe kó tó di pé yóò ṣe takbiratul ihram yóò yàtọ̀ sí irú ibi tí o rí pé àwọn gan ti sẹ́ẹ̀tì ara wọn kalẹ̀ sábẹ́ ìfi ní hátàrọ̀ àkọlẹ̀ àkọlẹ̀ tí tànàbí ṣùwárí wípé àwọn ti gbọ́ yé fún mọ́kànlá ẹ̀wọ̀n ọlọ́kàn jáde ńjọ́ kan náà ni ẹni tó fẹ́ líìdì wọn tó fẹ́ ṣe tó fẹ́ kí fún wọn fọkàn ànábì tí wọ́n dúró hátà kádà yukabir kọ́lù ti fẹ́ ṣe takbiratul ihram ó ti fẹ́ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ as-salah fara'a rajulan òṣèré ọkùnrin kan nù báàdì asọ́lérò ọkàn rí òun ti àyà síwájú àyà rẹ̀ síwájú sáfù rẹ̀ ò ṣe déédéé faqal aláyé wa sọ gbólóhùn Ibadallah ẹ̀yẹ rúṣin olúwa gbólóhùn yìí ìyẹn sábà wí o kí ẹ máa ní Ibadallah ẹ̀yẹ rúṣin olúwa àfi tó bá dá yẹn lójú wípé àwọn tí èèyàn bá sọ̀rọ̀ àwọn mùmínì ní òdodo ni ẹ wo mọ̀kọ́mù tá a nábì ti wí ọ̀rọ̀ yìí ní sáfù lórí sọ̀rọ̀ ẹ̀rí ó ṣe ṣe ká má lè dára dúró ṣùgbọ́n ní àwọn gbólóhùn kan tẹ́ bá fẹ́ àdírẹ́sì àwọn èèyàn ìgbà olè yẹn máa sọ pé ayuhanna ẹ̀yìn èèyàn ibadallah ó yàtọ̀ sí ayuhanna ayuhanna ẹ̀yìn èèyàn ibadallah ẹ̀yìn rúṣin olúwa ìyẹn kìí ṣègbà kan náà àbí kí wọ́n ní ayyuhal mu'minun ẹ̀yìn mùmínì òdodo ma'ashara al-ikhwa ẹ̀yin ọmọ ìyá ẹ̀sìn òdodo ẹ̀rí gbogbo àwọn gbólóhùn yìí ó nítumọ̀ ìgbà wo là á wí ìgbà wo là á wí pápá jùlọ nígbà àwọn wo gan nìyẹn ń bá sọ̀rọ̀ gbogbo ẹ̀ ló láàyè rẹ̀ láàrin yìí àwọn mùsùlùmí gbogbo wọn ń kálukú ti sẹ́ẹ̀tì láti gbé wọn dúró ànábi wọn ẹnìkan tó ti àyà rẹ̀ síwájú ìyẹn ni kò tàpẹ̀rẹ̀ síwájú. Si oṣù ọlọ́wọ́ ni ìbádọ́lọ́ ẹ̀yìn ọdúnṣin ọlọ́ àkíyèsí mi láàrin yìí ní wọ́n lè ti ṣe kọ́mọ̀ tán kí máa ń wòye pé àwọn kìnnìkan ẹ̀rọ tàbí ṣe kìnnìkan bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àyẹ̀wò ìsáyè fi hàn fi ẹ̀yẹ ẹjọ́ kọ́ àmọ́ téèyàn bá rí àtúnṣe tó ṣe pé mímọ̀ sọ́ọ̀lì fi sọ̀ra àwọn nǹkan tí ó jẹ́ kí ìran lálàáfíà ìran àpàtà àti tiwọn ìbádọ́lọ́ lẹ́yìn bàtà sí kàámà tán ni o ẹ̀yin ọlọ́sìn ọlọ́run làtúnṣe ògbóná ṣòfò fàkùn nínú kó jẹ́ pé mà tó sáfù yín déédéé kí ẹ má gbìyànjú kí sáfù má ṣe déédéé àwọn olùyàwó xalè fanilọ́ọ̀hù bẹ́yìn náà wòjú ìkùn hé àfi kó jẹ́ pé ntí ọmọ ṣẹlẹ̀ ni pé olúwa yóò mọ̀ kọ́ ojú yín ṣẹlẹ̀ yín yẹn ni pé ẹ̀ ní gbọ́ra yín yìí kì í jẹ́ kọ́kàn sọ̀kan ni ìrìn lọ́mọ ìrìn ló gbọ́ yìí pé àṣìṣàfù tó máa ń kó báyàn ni ikú báyàn kí sáfù orí ṣègeṣège ajẹ́ pé kí sáfù tò déédéé nínú àwọn ìṣó tí ìṣó ni pé ń jẹ́ kí ọkàn ọmọ mi ní ó ṣọ̀kan ń jẹ́ kí àgbọ́yé ó papọ̀ sáfù òun ló fà gẹ́gẹ́ bí àkíyèsí tó ti wáyé àwọn olùmọ̀ ní kí sọ̀rọ̀ eré o ọ̀ràn yẹn ni o ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ ló bẹ ló sọ̀rọ̀ yìí tọ̀ àti wọ́n pa àwọn àkíyèsí kan ṣùgbọ́n ó ṣe é ṣe ká tún kà mọ́lẹ̀ láàrin yìí ṣáfù níwọ̀nba àsìkò wa ìyẹn gbọ́dọ̀ wọ́kọ́ mọ̀ pé ṣáfù ọ̀gbọ́dọ̀ máa jìnnà síra wọn ẹ̀yìn mọ́sálásí ni ṣáfù distance tí ń bẹ láàrin sáfù alákọ̀ọ́kọ́ sí sáfù ẹlẹ́ẹ̀kejì yóò wá jìnnà kétékété eré ọba o bẹ́ẹ̀ náà ni ààyè tí ìmáàmù ń dúró kò gbọ́dọ̀ jìnnà síbi títí àwọn jàmá ibi sáfù alákọ̀ọ́kọ́ wà àwọn ilé mọ́sálásí ni tó ṣe pé tọba kọ̀ tán wọ́n lè kọ́ ààyè ìmáàmù jàrà yóò wá gùn ìmúmọ́ àwọn àwájú tẹ̀fẹ́tẹ̀fẹ́ ṣàfù alákọ̀ọ́kọ́ distance wà pọ̀ eléyìí ọba wọn tó má ti kọ́ mọ́sálásí báyìí kò ṣe nǹkan kan kí wọ́n sún ìtẹ̀yìn sẹ́yìn àbíbi tí màmú bá máa ń dúró tọ̀ àjẹpọ̀ àwọn àyè tán fi síwájú ó ti ó ti ó ti ó ti ṣèkínní mi ìyẹn bá fẹ́ kọ́ mọ́sálásí gbogbo nǹkan ìlera kí èèyàn kàn sílẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ kí àyèmọ́mù lẹ́gbà míì àyèmọ́mù yóò ṣe jàǹrà ogun ìmọ̀mù òun náà ó sì lè mọ́ ju mélòó náà lọ́mọ èèyàn káti àlọ́wọ́ ṣe bẹ̀m̀bẹ̀ náà kò lè sára bẹ̀m̀bẹ̀ débi àwọn àyè míì tí wọ́n fẹ́ kò lẹ́tọ̀ọ́ káyè mọ́mù wá fẹ́ jẹ̀ẹ̀rẹ̀ síbí kó kí sọ̀lá náà ni tọ́ mo máa fẹ́ ṣe nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo máa kẹ́rù sí bẹ́ẹ̀ àbí kìnnìkan kéèsì ọ̀tọ̀ nù bọ́ ayé imam ayé imam èyí ń ṣe níwọ̀nba tí òfin ní jìnnà sí àwọn jama eléyìí ni hadiyu anabi aleyhi afdalu salati wa azka atasile lábẹ́ eléyìí sáfà àwọn obìnrin tí wọ́n anabi ní èyí tó lóore jù òun náà ní káwọn wà lẹ́yìn lẹ́yìn sáfà ọkùnrin ní ṣèkínni o níwọ̀n àwájú òun ló fi jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ kọkùnrin àti obìnrin ká tó papọ̀ kọ́lẹ̀ lómi ò ní wọn àtìyàwó òun kọ́ wọ́n àwọ̀ àtìyàwó rẹ̀ lóòótọ́ tọkọtìyàwó àbí bàbá àtọmọ tábà tó papọ̀ tó ṣe pé bàbá ló ṣe ìmáàmù àti ìrí àyíká tó níwọ̀n níwọ̀n àmọ́lẹ́yẹ ṣe ń tọ́ bá kóbìnrin ó dó lẹ́yìn kí ọkùnrin ó dó ní iwájú ká tó wá sọ pé ẹni tí kò tiẹ̀ ṣe kíni o tí ì ṣe lẹ́wí ẹlmahari nínú àkíyèsí lórí ọ̀rọ̀ sáfù òun náà ni wípé àtìpà kíyèsí orí eléyìí kókósẹ̀ òun ni kó ṣe déédé ara wọn kìí sí àwọn máa dín so eléyìí náà bẹ́ẹ̀ náà lè jìká kó ṣe déédé ara wọn èyí sì gbọ́dọ̀ fààyè lẹ̀ fún ṣètọ́n torí pé ó wá pé ṣètọ́n yẹn máa ń wọ àárín ibi táyé bá wà gẹ́gẹ́ bí ìgbà tí ọmọ àgọ́ta abọ́mẹ́rin àgbò bá kó sáàrin ẹnu wọn bá èèyàn gbọ́dọ̀ fi ilẹ̀ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àlàyé tó lọ ṣẹ̀wáyà dèṣe òun ló bí táwọn olùmọ̀fẹ́ ní ẹ̀ wọ́n wá ìlérí tó lé ti bẹ̀rù yìí kọ́kàn mi nìyẹn yapa ìjìyà ní ọ̀dọ̀ ọlọ́run kọ́kàn máa ṣọ̀kan ká máa gbọ́ra wọn yé èèyàn wa mọ̀ ìpè sọ̀rọ̀ sáfù tó bá wọn ni wọ́n ṣe ọlọ́run wa ni ẹ̀yin kẹ́ ẹ máa tó sáfù yín déédéé àbí kọjá pé ó lè bí kọ́kàn yín máa ṣọ̀kan o kágbọ́yé yín máa papọ̀ kí ọkàn kọ́ máa ṣọ̀kan ìtumọ̀ yìí mọ̀ ibẹ̀ làwọn ọ̀gọ́rọ̀ olùwọ́n sọ pé ọ̀rọ̀ sáfù títò ọ̀ràn yẹn ni o kí ẹ má fi ṣeré abẹ́ olúwa kó má ṣàṣe alákùn àgbọ́yé ẹ̀sìn wa kó sì gba gbogbo ìbádà wa èyí kó ṣàforíjì fún wa nínú àwọn gbólóhùn tó gbajúmọ̀ òun náà lọ́wọ́ tá a lọ́jọ́ wa sọ ẹ máa tó sáfù déédéé ẹgbẹ́ bá màláìkà ṣe tó àtàrọ́ọ̀sì sára àwọn màláìkà ni ṣùgbọ́n jẹ́ yé wa especially in Suratu Saf ka'annahum bùnìyànú marsus àwọn mọ̀láìkà ń sá fún wọn wọn gbígbà tí nǹkan lẹ̀ pa ẹ̀wọ̀n bí wọ́n ṣe máa ń to block ìkan ó ṣe kí ni yóò di kàn mú ìkan ó di kàn mú ìkan ó di kàn mú yóò sì ṣe déédéé tí èèyàn bá máa lé so bó jẹ́ kí sáfù ṣe ni tó ṣe pé ẹsẹ̀ ọ̀kara wọn èjìká ọ̀kara wọn ìbẹ̀rù wa fún wa lágbọ̀ọ́yé ẹ̀sìn kó sì jẹ́ ọ̀rọ̀ fún wa láti practice ìlànà òjíṣẹ́ ńlá Muhammad lóòótọ́ àti ní òdodo pẹ̀lú ọ̀dà Allah subhana àtúmọ̀ tẹ̀síwájú ní ìgbà míì nípa hadithu Anas ní ibn Malik radiyallahu ta'ala anhu wallahu ta'ala ala wa alam.